alhamdulillah wasalaatu wasalaamu ala rasulillah adọ́pẹ́ fọlọ́run ẹnu ọpẹ́ wa abẹ́ ọlọ́run ọlọ́mọmọdé ọkàn ẹ̀yìn arúsìn ọlọ́run tá à ń gbọ́ mi níbikíbi tá a wà lórí ilẹ̀ asalaamu alaykum wa rahmatulahi wa barakatu eléyìí tún ni ètò yín ètò wa àlàyé nípa àgbọ́yé ẹ̀sìn islam eléyìí ti ń dé sí gbọ wa láti ìkànnì yìí eléyìí ti ẹrú sin ọlọ́run ọba kan láti ìlú ẹ̀dẹ́ tí wọ́n ṣe onígbọ̀wọ́ rẹ̀ abẹ́ ọlọ́run ọba ọba tọ́lá rẹ̀ ga ẹrúsìn ọlọ́run ọba yìí ìrẹ́ ọlọ́run akifiri máa làwù nítorí fún wọn nínú aṣèkì tí wọ́n fi lè ń ṣe eléyìí fún ọ ọlọ́njọ́ máa pọ̀ sí ọlọ́njọ́ máa pọ̀ sí wàá ládàhù nítorí fún wọn nínú ọmọ ọlọ́mọdé wọn pẹ̀ dẹ́yìn ni wọ́n máa pọ̀ sí ni wàá adkhiluhu aljannata ìrẹ́ ọlọ́run ọba aljanna firdaus ọlọ́ba àbísàn wọn lẹ́sàn ọlọ́ba àbísàn wọn lẹ́sàn iṣẹ́ rẹ̀ ààbò rẹ̀ ọlọ́mọkàpọ̀ lórí wọn ẹrú sin ọlọ́run àwẹ̀ rọmọdọ́ọ̀nù mà lọ ìmọ̀ ma lọ náà nù ọmọ dópin tọ́bọ̀ wa lọ báyìí tó dópin ṣé rọmọdọ́ọ̀nù ọ wà lọ gbogbo dáadáa tá wá ń ṣe nù rẹ̀ wà á lọ náà ni ẹ kù lẹ́yìn rọmọdọ́ọ̀nù kí ló kù tó lẹ́yìn a ah, ọlọ́run wọlé ayé tó mọ̀ sánú wa ìrònú alákọ̀ọ́kọ́ tó yẹ kọ́kọ́ wa òní wíkẹ́ sí báyìí náà lọ́jọ́ sáré tó ọ̀pọ̀lọpọ̀ wa ní mọ̀gá ọlọ́run si ààwẹ̀ ah, tiẹ̀ tán kò ní ronú wípé lẹ́nu jọ̀wọ́ la bẹ̀rẹ̀ ń jọ̀wọ́ ní parí kò ní ronú wípé tó bá mọ̀ ṣe wípé oṣù mẹ́wàá ló tóun ó lò láyé oṣù kan mà kú ònú ẹ̀ mọ̀nà kódà bọ́sọdún mẹ́wàá ọdún ó ti kan tó bá rí bẹ́ẹ̀ ó yẹ ká mọ̀ wípé rọmọdọ́ọ̀nù lọ ọlọ́run ọba tó ṣe rọmọdọ́ọ̀nù fi òkú láàyè ẹ̀ ọlọ́run ọba ọba tó láàrẹ́ ga tó ní rọmọdọ́ọ̀nù kú láàyè àwọn ẹ̀kọ́ tó fẹ́ ká mójútó kò kúrò ń bẹ́ẹ̀ ẹ dákun táwọn bá lànàbẹ̀ Muhammad sallallahu alaihi lọ́jọ́ kan rẹ̀ yóò bá sọ̀rọ̀ ànábì bá ń ṣe àmì ó tún gbẹ́sẹ̀ sórí ìkejì ó ní àmì ó tún gbẹ́sẹ̀ ó tún ní àmì ẹni ànẹ́mí sọ́lá ilé wa sọ èyí ṣe ìwọlé àmì àmì tó sàn wí tẹ́nà ẹ̀kùn ti ṣàdúrà ànẹ́mí ní jìbìrìlù ní ṣàdúrà jìbìrìlù wá ní kébò ṣe ń ṣàdúrà kí n máa ṣàmì mo wá ń ṣàmì ẹ ẹ mọ tó ṣàmì ẹ ti sọ méjì ń bẹ fún wa ẹyọ kan lọ́kàn wá ṣùgbọ́n wọ́n sọ méjì alákọ̀ọ́kọ́ ó ní jìbìrìlù sọ wípé ẹnikẹ́ni tó bá bóbi rẹ̀ méjèèjì láyé tí ọ̀wá rí sí àlìjẹ́ ń nà sí lára wọn títí táwọn méjèèjì fi kú tọ́jú ọmọ kọ́ ma sí wọn kọ́lọ́wọ́n bó fi mú rẹ̀ gbólẹ̀ lálùkè àmọ́ kó gbé jìnnà síkẹ́ ó ní sàmí mo sì sàmí sọ́ọ̀gbọ́n tí mo rí dáadáa máa dé máa ké síbi tá à ń lọ lónìí nù. ọlọ́dà kejì wọ́n ní wípé jìbìrìlù ní sàmí àdúrà kan ni kí làdúrà náà ó ní ẹni tí rọmọdọ́nù bá láyé tí rọmọdọ́nù wá lọ tí ò wá rí sí àforíjì ọlọ́mọba ṣé nú ẹ̀ tí rọmọdọ́nù fi lọ kọ́lọ́n ẹ dákun ẹja abira wa léèrè sáà ti rí sí àlìjẹ́nà ṣe nù rọ̀mọ́dọ́nù yìí kí la lo àsìkò wálé lórí ṣé kùránì là ń ká àbí fíìmù là ń wò hmm, Allahu akbar ṣé wàá ṣe là ń gbọ́ àbí tẹ́tẹ́ là ń ta la hawla wala quwwata illa billah àbá àfọ̀sán gbáàwẹ̀ à ń fòrò ṣẹlọ àwọn agbọmọlọmọ agbẹnipa agbọmọlọmọ wọn tó ń ṣiṣẹ́ nù rọ̀mọ́dọ́nù bọ́lọ̀ ń ṣe ṣèṣùmọ́lẹ̀ tó ẹlòmíì gangan ti dèṣù tara rẹ̀ lọ́tọ̀ eh anabi wa muhammad sallallahu alayhi wa alihi wa sallam oni man sama ramadan ẹni ó bá gbààwẹ̀ ramadan imanan pẹ̀lú gbàgbọ́ wa ihtisaba tí sì ń retí ládàlọ́dọ̀ ọlọ́run ọba ghufira lahu ma taqaddama min dhanbihi gbogbo ẹ̀ṣẹ̀ rẹ̀ tó ti ṣẹ̀ kí ramadan tó dé ọlọ́run ọba ó forí jìn gbogbo gbogbo ẹ̀ lọ́lọ́run forí jìn ah òrùn tó kù lókè ọta sọ́ọ́sá bọ́ọ̀ bá lè múra wa man qama laylatal qadri ẹni ó bá dìde lóru Lailatul dìde tọ́lọ́run fi ṣe kòńgẹ́ rẹ̀ imanan wa òru ọjọ́ kan péré pẹ̀lú gbàgbọ́ pẹ̀lú òretí láàdá lọ́dọ̀ ọlọ́run ọba ọba tọ́lá rẹ̀ ga anabi sallallahu alayhi wa sallam sọ pé gufira lahu ma taqaddama min dhanbihi gbogbo ẹ̀ṣẹ̀ rẹ̀ lọ́lọ́run ọba ó jìn ẹ dákun àwọn ọmọ ẹ̀dẹ́ ni a máa ń ṣera wa. kódà ńgbà tá àwẹ̀ ń bẹ lóhun ń gbà àwẹ̀ kò gbá bọ́lọ̀ ń ti dí ọgbà á ẹ dákun bá lọ bá a ṣe ń gbìyànjú nínú rọmọdọ́nù tá ń bẹ lọ́n ẹja mójútó ti tọrọ àforíjìn lọ́dọ̀ nínú ẹja mójútó ti tọrọ àforíjìn títúbà ọlọ́run ọba nínú níbi kùdìẹ̀kùdìẹ̀ wa. bàbá tí ó bá níbi kùdìẹ̀kùdìẹ̀ wa àwọn tá a ti tú bá ń bẹ̀ ká má tún padà síbẹ̀ lẹ́yìn àwẹ̀ ẹ̀já bẹ̀rù ọlọ́run ẹ̀já bẹ̀rù ọlọ́run ẹ̀já rántí wípé bàbá wa ṣe mọ̀ pẹ́sẹ̀ ló gbé adórí ilẹ̀ inú àlìjánà gbogbo wọn bá wà tá a bá máa gbádùn tá a bá ti kú láéláé ẹ̀ṣẹ̀ bàbá wa ló gbé adórí ilẹ̀ ẹ̀ wá ràdánwò ìgbà tó gbé òun náà dórí ilẹ̀ kí ni bàbá wa sọ tọ́lọ́run bá fi padà yọ́nú sí i ọlọ́run ní kọ́ọ́lá àti bàbá wa àti ìyàwó ẹ̀ wọ́n ní rọ̀bánà zọ̀lámùnà àǹfọ̀sànà ilé ọlọ́run aṣàbòsí fúnra wa wọ́yí lamtẹ́rù ṣeré lánàá tó o forí jìn wá wọ́tọ̀ hamna kọ́ kẹwa lánàá tó nánà mí alxọ́sìrì á wà nínú ẹni òfò. ẹni tí ń bá ń dẹ́ṣẹ̀ tí ò lè túbá wọn fẹ́ ṣòfò ni o. ṣe dákun rọmọdọ́ọ̀nù ló lọ ilẹ̀kùn àforíjìn ọlọ́run ọba ọlọ́run ọba òtí sísílẹ̀ ló ẹ jẹ́ ká lo àsìkò wa. lẹ́yìn Ramadan ká mọ́jútó mi máa tọrọ àforíjì mi máa túbà lọ́sọ̀dọ̀ Ọlọ́run níbi ẹ̀ṣẹ̀ ẹ má jọ jẹ́ pé látọjọ́ ọdún láti da gbogbo dáadáa tá a ṣe láti dánù Ọlọ́run bọ́ wa ẹ dákun Ramadan lọ́lọ́ yìí nínú nǹkan tó yẹ ká Ọlọ́run ọba ọba tó gẹ nítorí wọn bá òní báwo lèmi ó ṣe jẹ́ni tí ń bẹ̀rù ọlọ́run báwo ni gbogbo owó ṣe jẹ́ni tí ń bẹ̀rù ọlọ́run tí ò ní jẹ́ pé là ń bẹ̀rù ṣe ló dá wa ọlọ́run ló dá wa òun ló ṣe rọ̀mọ̀dọ́nù lófin ee ìpayọ ọlọ́run ọba lẹ́yìn rọ̀mọ̀dọ́nù ọ̀dọ̀wọ́ mi àti yín ìpayọ ọlọ́run lẹ́yìn rọ̀mọ̀dọ́nù ọ̀dọ̀wọ́ mi àti yín ẹ dákun nínú nǹkan tó yẹ ká mójútó lẹ́yìn tọ́lọ́run ọba tó níbi ìbẹ̀rẹ̀ rẹ̀ àwọn nǹkan tó yẹ ká tó ń bẹ ń bẹ ọlọ́run ọba náà alukur'ani ní kọjá aflahal mu'minun ọlọ́run ní gbogbo àwọn olùgbàgbọ́ òdodo wọ́n ti sórí wọ́n jèrè dákun nǹkan àkọ́kọ́ lọ tán oníkebó ò ṣe ní ìdòbò ìgbàgbọ́ tó o nínú ọlọ́run tó o fi lè fi ni ò ṣe ní wẹ́yìn tí gbàgbé ò ní lọ torí wípé rárá a gbọdọ̀ wípé ààwẹ̀ gbígbà kódà bí oṣù rọmọdọ́nù ṣe ń parí oṣù ṣàwálì tó jẹ́ ọjọ́ àkọ́kọ́ rẹ̀ lásọdún ààwẹ̀ mẹ́fà ń bẹ nínú ìta máa ń pè ní sítú ṣàwálì sítú ṣàwálì ààwẹ̀ mẹ́fà tá a máa gbà nínú oṣù ṣàwálì ẹlẹ́mi sọ́wọ́lá ilé wàlẹ̀ ọ̀sán ni kẹ́ni tó bá gba mẹ́fà yìí lẹ́yìn oṣù rọmọdọ́n láàdá ẹni tó fòdì di ọdún kan gbà ààwẹ̀ fọlọ́wọn bá ní ọgbà ó rí kí bá ṣe dáadáa kan dáadáa ẹyọ kan ládàá mẹ́wàá ní bẹ́ẹ̀ fún tọ́ bá gba ààwẹ̀ ọjọ́ mẹ́fà lẹ́yìn ramadan tó bá jẹ́ thirty six tí wọn náà bá ṣe ten ten ten times thirty six yóò ní three hundred and sixty ẹni tó gba odidi ọdún lọ́lọ́run bó fún ọ. mo rò pé àjọ mi yé ìgbàgbọ́ nínú ọlọ́run ọ pàtàkì lẹ́yìn ramadan ẹ má jẹ́ kí ramadan ọ lọ kí lọ tó ọ lọ tó o mọ̀ pé ọlọ́kọ nínú rọ̀mọ́dọ́ọ̀nù tó ń lọ dáná oúnjẹ fọkọ tó o tẹríba fọlọ́hún látara ọkọ rẹ̀ ìtẹríba yẹn ò gbọdọ̀ lọ lẹ́yìn àwẹ̀ ẹlòmíì tíráfù wọn lọ bọ́kọ mi dáná wọn lọ bọ́kọ mi gba àwẹ̀ wọn mọ̀ pé ọlọ́kọ ìbẹ̀rù ọlọ́run ni ìgbàgbọ́ ni ó gbọdọ̀ kọ́ntínú lẹ́yìn àwẹ̀ bàbá náà mọ̀ pé òun ní responsibility lójú ẹni tí ò wà responsible nígbà tí ò sáwẹ̀ inú àwẹ̀ ọ̀nà mọ̀ pé òun ní àní responsibility àwọn ọmọ òun gbọdọ̀ jẹun àwọn ìyàwó òun gbọdọ̀ jẹun dákun ó gbọ́dọ̀ kọ̀ntínú lẹ́yìn àwẹ̀ ọlọ́run wa lára tá a mójútó lẹ́yìn àwẹ̀ tọ́lọ̀n tó sọ nínú alukur'an ọlọ́run ní alladhina fi salatihim khashi'un àwẹ̀ rọmọdọ́ọ̀nù lọ́lọ́ ìrun kíkí ọlọ́run ìrun kíkí pẹ̀lú payọ̀ ọlọ́run ọba nínú gbọ́dọ̀ mójútó torí pé ẹni tí ń bá ń kírun ó ayé ẹ dákun lẹ́yìn Ramadan bá a ṣe ń jọjọ́ ń pàdé ní mọ́ṣáláṣí nínú Ramadan ẹja máa pàdé mọ́ṣáláṣí bẹ́ẹ̀ wọ́n tó ti mọ́ṣáláṣí wọn ní a máa lọ mọ́ṣáláṣí àfihàn lẹ̀ nù lé wa ẹ dákun ẹ má àfihàn bá lọ tán nínú àwọn ẹ̀kọ́ ẹ̀sìn tọ́lọ́wọ́n bá sọ fún wa nínú tá a gbọ́dọ̀ mójútó lẹ́yìn àwẹ̀ ìwòkúwò ìrìnkúrìn rádaràdá ẹjọ́kẹjọ́ gbogbo àwọn kílọ̀bù tí ọ̀dà gbogbo àwọn àṣẹ́ńbìlì ibú gbogbo ẹ̀ ní lágòwò ọlọ́run ní àwọn tí wọ́n máa ń ṣẹ́rí kù ọ̀mẹ́ bá a ṣe ṣẹ́rí kù ọ̀mẹ́ nínú ààwẹ̀ ẹ dákun tí rọmọdọ́ọ̀nù bá lọ tán ẹja ṣẹ́rí kù ọ̀mẹ́ ẹgbọ́n tó lọ́n tún sọ ni ọlọ́run ní walladhina hum lizzakati fa'ilun ọlọ́run láwọn ẹrú sí mi tòótọ́ tí wọ́n jólùgbàgbọ́ òdodo làwọn tí yọ zàká ẹ tí rọmọdọ́ọ̀nù bá lọ tán ẹja máa yọ zàká bá a ṣe gbìyànjú tá a lawọ́ tá à ń ṣe sàárà fúnra wa tá à ń jọjọ́ fúnra wa ń dàbí dùn tá à ń fúnra wa léèso tá à ń fúnra wa ní nǹkan àwẹ̀ ẹja máa ṣe bẹ́ẹ̀ náà lẹ́yìn àwẹ̀ kìí ṣe inú àwẹ̀ ni ọlọ́run ọba ṣàwọn nǹkan yìí lófin kìí ṣe inú àwẹ̀ nìkan àti ìgbà àwẹ̀ àti ìgbà tí ọ̀sán àwẹ̀ ni ẹ dákun ara nǹkan tá a gbọdọ̀ mójútó lẹ́yìn àwẹ̀ òun ni pé àwọn atọ́lọ́ ń bá kẹ́ ẹja máa ara ń tọ́lọ̀ wọn bọba tọ́lọ̀ àrẹ́ká tó ní àṣẹ lọ́jọ́ ọdún òun ni zakatul fitri jáka yíyọ torí ká lè bá a dùn àwọn tí ìdùnnú ò sí lọ́dọ̀ wọn nù ni ẹ dákun ọlọ́wọ́n bá tún tẹ̀síwájú nínú àwọn ẹ̀kọ́ àtàwọn nǹkan tá a gbọ́dọ̀ mójútó lẹ́yìn àwẹ̀ ọlọ́ni walladhina hum li furujihim hafizun ìwọ náà sí kùránì suratul mu'minuna mò ń kà gbogbo tí mò ń wí ní bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ní alukurani ni mo ti ń kà á jáde ọlọ́ni àwọn tó ṣe wípé wọ́n mi lè fọ̀rọ̀ jẹ́ ìmọ̀ṣáfíìrò àwọn tí wọ́n ń sọ abẹ́ wọn tí wọ́n yé ṣe ń nàbì tí wọ́n yé ṣe alágbèrè ẹ̀ ah la ilaha illallah ẹ wo bí àrùn kárùn ṣe pọ̀ tó láyé hiv àìsàn àtọ́rẹ̀ àìsàn oríṣiríṣi àwọn àìsàn àbálò oríṣiríṣi tí ò sébi ti gbọ́ látara zina ti ṣe ẹja jìnnà sí nínú nǹkan tá a jìnnà sí tá àwẹ̀ bá lọ tán òun nìyẹn ká máa ṣọ́ abẹ́ wa ká máa ṣọ́ abẹ́ wa kọkùnrin ó ṣọ́ abẹ́ ẹ̀ kóbìnrin ó sọ abẹ́ ẹ̀ anábà muhammad sallallahu alayhi wa sallam ó ní ẹni tó bá lè bá mójútó nǹkan tí ń bẹ ní àárín ètè rẹ̀ méjèèjì eléyìí ti sàhán tí ìfẹnu rẹ̀ sọsọkùsọ àti tí ń bẹ láàárín itan rẹ̀ méjèèjì eléyìí ti sábẹ́ rẹ̀ nǹkan ọmọkùnrin nǹkan ọmọbìnrin ọlọ́run ní ẹni tó bá lè sọ méjèèjì anábì ni mo fi lọ́kàn balẹ̀ pé yọrọ àlìjọ náà ọlọ́run ọba wò sọ abẹ́ rẹ̀ àtijọ́ ọdún lẹ́lòmíì ti bọ́ gbọ́ àwẹ̀ rẹ̀ jẹ́ pẹ̀lú zina ṣíṣe ẹlòmíì ṣe zina títí títí tó ń lọ ilé aṣẹ́wó bá àhàwọ̀làwàlà ẹjọ́ bẹ̀rù ọlọ́run nínú nǹkan tá a mójútó lẹ́yìn àwẹ̀ òní ní sọ abẹ́ wa ọlọ́run láwọn tí wọ́n máa ń sọ abẹ́ wọn ilá ala azuwaadi àyàfi tó bá ṣe pa àwọn ìyàwó wọn ló kù àwọn ọmọ amalakati àìmánu fàyínà hùn gẹ́rù mọ́lómi ẹni bá ń súnmọ́ ìyàwó ẹ̀ tàbẹ́ni tó lẹ́tọ̀ọ́ sí lóbìnrin tó wà nípò ìyàwó eléyàn nìkan ni ò ní jẹ́ṣẹ̀ lọ́dọ̀ ọlọ́run bọ̀bá tó la rẹ̀ ga nítorí bá ti yàtọ̀ sí eléyàn ẹ̀ṣẹ̀ ńlá ni o ẹ dákun ẹ jìnnà sí i ọlọ́run ní àwọn tí wọ́n bá ń ṣe gbogbo àwọn nǹkan tá a sọ yìí tí wọ́n mójútó tí wọ́n ń sọ abẹ́ wọn tí wọ́n ń pé àdéhùn tó ṣe wípé níbòmí ọlọ́run bá tó fi kún walladhina hum bi shahadatihim qa'imun àwọn tó ṣe pé tí wọ́n bá jẹ́rìí lórí nǹkan wọn ní jẹ́rìí èké ara nǹkan tá a gbọ́dọ̀ sọ́ra fún lẹ́yìn Ramadan òun rí èké irọ́ pípa irọ́ pípa lílo jìbìtì lílo jìbìtì nídìí òwò lílì jìbìtì ká sọ jìbìtì gbìyànjú ti ṣẹ́ four one nine àti orúkọ tẹ ìwúlẹ̀ kẹ́ ẹ lè máa jẹ́ tẹ́tẹ́ títa ẹ̀dá kan ẹja jìnnà sí lẹ́yìn Ramadan ọlọ́ni wa ibadu rahman alladina yamshuna ala al-ardi hauna wa idha khatabahumul jahiluna qalu salama ọlọ́run láwọn ẹrú sin mi òtítọ́ làwọn tó ṣe wípé tí wọ́n bá rìn lọ lórí ilẹ̀ wọn èé rìnrìn yànga wọn èé gapá sáwọn ẹ̀dọ̀ lọ ẹ dákun nínú ẹ̀kọ́ tá a gbọ́dọ̀ mójútó lẹ́yìn ààwẹ̀ ní kí gbogbo wa lágbà ẹ̀ ọba dọwọ́ ọ̀rọ̀ lẹ́tara wọ́ wa balẹ̀ tá a rọra wa ńlẹ̀ fọlọ́ ṣéjà kun ẹja rọra wa ńlẹ̀ lẹ́yìn ààwẹ̀ náà ìwà mọ́tòmọ́tò ìwà gàrú ẹja pátì ọlọ́ni wa yíra àkàwọ́pàbà humul jahilun táwọn òpònú bá ń bí wọn tí wọ́n ń bú wọn tí wọ́n ń sọ̀sọ́kùsọ sí wọn tí wọ́n bá àwọn lóko jẹ́ kọ́ọ́lù sáláàmà àwọn ọmọ ni ó dáa àlékún ni ó wọn ní fún wọn lésì wọn ní dá wọn lóhùn ara ẹ̀kọ́ ìsìláàmù ni wọ́n ní wèrè ó rí ọ jáde òun wèrè wá rí ọ wá ń bú ọ ọ wá lé ọ lóko ọ wá ló ṣe náà wá ń lé wèrè lọ wèrè di mélòó wèrè ti di méjì náà ti yá wèrè nù ẹ dákun ara ti ń bẹ lára bó ni ó ṣe kọ̀ntínú lẹ́yìn ààwẹ̀ ẹ dákun ọlọ́ni walladhina yabituna li rabbihim sujjadan wa qiyama ọlọ́ni àwọn tó ṣe wípé lóru wọ́n ń dìde kírun fọ́lọ́hun lọ́sàn-án wọ́n ń kírun fọ́lọ́hun mójútó ìjọsìn ọba ọba tọ́lá rẹ̀ kò pín sínú ààwẹ̀ nìkan o ó tún tẹ̀síwájú nígbà tí lọ ni o ọlọ́run ó lè ọba ọwọ́ ọlọ́run ọba ò ní jẹ́ àṣe lásán ọlọ́run ọba ó sì sànù wa nínú nǹkan tó yẹ ká mójútó lẹ́yìn ààwẹ̀ rọmọdọ́n òun ni wípé bó láti lè máa dúpẹ́ oore tọ́lọ́run bá ṣe fún wa àwọn táwa ọlọ́run bá ṣe làwa náà ní sábàbí láti ṣe fáwọn èèyàn bó láti ní máa ṣèrègùn lórí ẹ̀ ó pàtàkì púpọ̀ oore tọ́lọ́run bá máa ṣe fún wa máa pọ̀ oore tọ́lọ́run bá ṣe fún wa pa níbà Muhammad sallallahu alayhi wa sallam ó ní tó bá jẹ́ pé ẹnìkan náà àwẹ̀ ẹ̀dá ó dojú rẹ̀ bólẹ̀ láti ìgbà tó lọ́wọ́n bá ti da tí òwà ṣe tí wọ́n á ń wọ́ ojú yẹn ńlẹ̀ títí títí tí èdè ìgbà tó kú nítorí pé òun wáyọ̀ nu ọlọ́run tó bá dọjọ́ àlùkìyàmọ̀ tó lọ́wọ́n bá bá fi àwọn oore tó ṣe fún hàn yóò rí wípé tó ń ṣe síwájú ọlọ́run ọba ó kéré sí nǹkan tó lọ́wọ́n bọba tó láàrẹ̀ ga tó ṣe fóun ẹ dákun ẹja gbìyànjú kárí ṣùgbọ́n tẹ́ ẹ bá ní àìmọ́re lẹ́ẹ̀mọ́ ṣe ọlọ́ni nàádáàbí ẹlẹ́ṣẹ̀dì ìyá mi lè kókókó ọlọ́wọ́n bọba tó láàrẹ kò ní o ẹ dákun nínú nǹkan tó fẹ́ lẹ́yìn lọ́dọ̀ wa ààwẹ̀ ó ní kí gbogbo dáadáa tá à ń ṣe nínú rẹ̀ ká mójútó ká jẹ́ ọmọ tẹ̀síwájú ààwẹ̀ rọmọdọ́ọ̀nù ààwẹ̀ ọjọ́ mọ́ndé ọjọ́ kẹtàlá ọjọ́ kẹńlá ọjọ́ kẹẹ̀ẹ́dógún nínú gbogbo oṣù ojú ọ̀run a onílàdà tọ̀pọ̀ ẹ ọjọ́ kẹsàn-án nínú oṣù muharram a gbà onílàdà tọ̀pọ̀ àwẹ̀ ọjọ́ kẹwàá jáde ọjọ́ àtọjọ́ kẹwàá ọjọ́ aṣọra ara tó bá bẹ́ẹ̀ náà ni ààwẹ̀ ọjọ́ àràfà fẹ́ni tí ọba lọ sí hajj tí ó sì ní àràfà ẹja gbajúmọ̀ àwọn nǹkan wọ̀nyí ká má ròyí pé rọmọdọ́nù nìkan ní òde ó pé ó tún dọdún míì ká tó tún gbààwẹ̀ má jáde orí bẹ́ẹ̀ ẹ dákun nínú kátó ọlọ́mọba ọba tọ́lá rẹ̀ ga tí ń fẹ́ lọ́wọ́ wa tí ń fẹ́ lọ́dọ̀ wa lẹ́yìn ààwẹ̀ kí gbogbo ìran ẹ̀ṣẹ̀ ẹja sí bá a ṣe gbìyànjú tá a jáwọ́ níbi ẹ̀ṣẹ̀ nígbà tá a wà nínú ààwẹ̀ yìí ẹ má jà padà síbi ẹ̀ṣẹ̀ o ẹ̀já lè dènà sí ẹ̀ṣẹ̀ kó lè jẹ́ wípé a wà nínú àwọn tí ó dèrè ọlọ́ni famanzu ziha ani nari ẹni a bá là kó ń bi iná tó jìnà sẹ́ṣẹ̀ wa ó dé ilé alìjánná ta táwa jọra alìjánná rẹ̀ wọ̀ alìjánná wa wọ̀ ọlọ́ni fakọd faz ẹ̀ńtọ́ ti dèrè èrè ayé àti tọ̀run ọlọ́run bò ní ṣe léèwé mi àti yín ọlọ́run fi wá ṣe kòǹgẹ́ dáadáa ẹ̀yin ẹrú tá à ń gbọ́ mi níbi gbogbo bí tá a ti ń gbọ́ mi tá à ń gbọ́ prógráàmù wa ẹ dákun lára nǹkan tá a gbọ́dọ̀ mójútó lẹ́yìn ààwẹ̀ òní ike gbogbo wa náà láti rí báyìí àrí ike ilé làbọ̀sími oko wọn di àmọ́lé ṣùgbọ́n kálukú wá wá ríra wa ara àwọn ọmọ wa ẹ dákun títọ́ ọmọ lọ́nà tó bẹ́sìn ọlọ́run ọba mu jíjẹ́ kọ́ ọmọ ó dá ọlọ́run ọba ọba tó la rẹ̀ ga mọ̀ tarbiyatul awlad kíkọ́ àwọn ọmọ wa lẹ́kọ̀ọ́ bó o la ṣe jáwọ́ kọ́ ṣe dáadáa fáwọn ọmọ wa àfáà kan ó ní ìdàkí àná rọ́bù ìbẹ́yì ti bì dùn fìdọ́ rìbà tó bá ṣe ẹni tó jẹ́ bàbá ńléńlé tó bá yẹ pé òun gangan ó ní gangan ni tí máa lùlù fàṣí mọ́tò ahli ìbẹ́yì ti kò léhìn mọ́ rọ́kọ̀ṣù gbogbo àwọn tí ń bẹ nínú ilé ijó wọn máa jó bí bàbá bá ń lọ kílọ̀bù àwọn ọmọ rẹ̀ ó ṣe jù bẹ́ẹ̀ lọ o bàbá tí mu sìgá ọmọ rẹ̀ ó mu gbó yóò mu pàyà o yóò mu dúrọ́ọ̀gì o bàbá tí bá ń ṣe ṣìnà òpó ná mẹ́ta àlè mẹ́fà àwọn ọmọ rẹ̀ ó ṣe jù bẹ́ẹ̀ lọ òkú ọ̀nà méjì àlẹ́ ọgbọ̀n ní tàwọn ọmọ rẹ̀ ó jẹ́ o dákùn torí tọ́lọ́run ẹja fáwọn ọmọ ẹja rí àwọn ọmọ wa lọ́nà tó bẹ́ sìn ọba mu lọ́nà tí yọnu ọba látara wọn ara bá fẹ́ já mójútó lẹ́yìn rọmọdọ́ọ̀nù ni ẹ ẹni ọba fi ọlọ́kùnrin bọba tó la bá fi tọ́ ọmọ rẹ ó ní ó jèrè ẹ̀ ẹ wa Ibrahim ó jèrè ọmọ bó tiẹ̀ pé ó tó bímọ nítorí pọ́ jẹ́ pé fi mọ ọmọ ni o gbogbo nta abarika ma ká ọmọ gbogbo sùkúù táwọn ọmọ lọ ṣé àwọn sùkúù ti da ọmọ padà yín báyìí gbogbo ilé kéwù tí ti ọmọ padà sọdọ yín báyìí ní wọn nù gbogbo àwọn ọmọ tí wọ́n kàwé tí wọ́n ṣe gbogbo ẹ̀ tán ó kí wọn lọ́kọ kí wọn ilé ọkọ gbé ẹ̀ wo millions of naira lórí pé wọn ṣe wedding wọn à ní lórí pé wọn padà túká láìtọ́jọ́ ni nígbà tí ò sẹ́kọ̀ọ́lé wọn á ní wọn ò ni wọn ò ní wọn ẹ̀sìn wọn ẹ̀sìn ẹ dákun ọmọ wa ẹsìn, báwa mọ ọmọ wa náà ọmọ torí ibi tí wọ́n darí àwa sí tá a kàwé ní ọjọ́rọ̀ owó jù báyìí lọ ó tí ìdáyé tọ́lọ̀ ti kọ kádàrà rẹ̀ o ẹ dákun ó pàtàkì púpọ̀ ká tó àwọn ọmọ wa dáadáa ká jẹ́ kí wọ́n mẹ̀sìn Ọlọ́run ẹ jẹ́ ń sáré sọ̀rọ̀ nípa ẹnìkan fún wa nínú àwọn àfáà tí wọ́n ti lọ wọ́n máa ń pè ní Hatimu al-Asamu Hatimu al-Asamu àgbààfáà ni tí máa kọ àgbààfáà kọ́ máa ń kéwù ni ṣùgbọ́n kò sáàṣìkì kò lówó lọ́wọ́ ṣùgbọ́n gbìyànjú àwọn ọmọ rẹ̀ ọ darí wọn síbi ẹ̀sìn ọkọ wọn lẹ́sìn ọlọ́run ọba tó láàrẹ ga ọwọ́ fọlọ. àáfàá yìí bó ṣe nímọ̀ tó bó ṣe ń kọ ọmọ ẹlẹ́kọ̀ọ́ tó eh, gbogbo nǹkan lórí ṣe nínú ẹ̀sìn kò rí àjìṣe kò tí ò àjìṣe kò sówó àjìwá máa ń wù àjìwá máa ń wù á ewúrẹ́ tí ń ronú bómi ṣe bẹ̀rẹ̀ sí ni máa dà lójú ẹ̀nu ní bá ń sunkún ah, ewúrẹ́ tí ń sunkún tómi ti ń dà lójú rẹ̀ ń sunkún látara ìfẹ́ àti ọkàn tí ń fa ṣíṣe tọ́lọ̀ ah, lọ́mọ rẹ̀ obìnrin kékeré kan ló wá rí ló bá ní bàbá mi kí ló dé kí ló fẹ́ kún ah, ó ní àsìkò àjì ọdún yìí ló tún wọlé kí n tún wá ní lọ lọ́dún yìí ìwọ ọmọ adúrún tọ́lọ́ wọn bá ti ṣe fọ́nù àṣìkì sóòrónú ká ọ̀pọ̀lọpọ̀ ní ọ̀ràn pé lílọ hajj àti umra gbígbà àdúrà abẹ ò lè rí bòmí láìláì kò sẹ́ni tó lè gbé ọlé lórí ọwọ́ lé ọ lórí kò sẹ́ni tó lè kúnlẹ̀ fún kò sẹ́ni tó lè wọṣẹ́ fún ọ kò sẹ́ni tó lè ṣiṣẹ́ fún ọ ṣáájú ààrẹ lè gbà tó kọ́ ọ lọ hajj àti umra anábà muhammad sallallahu alayhi wa sallam ó ní umra lórí umra hajj lórí hajj ìmọ̀ gbọ̀n ò sí ìdànù kúrò lára èèyàn gbígbà tí náà ń gbọ̀n ìdọ̀tí irin kú òní tó o bá ń lọ hajj tó ń lọ umra ò sí ó kú ònú ìgbésí ayé ẹ̀ ṣùgbọ́n yóò gbé àdúrà owó òun o ò lè náwó kan fọ́lọ́run ọba kọ́ má rí lọ́pọ̀ rẹ̀ padà ẹ dákun kí má bàa fọ̀rọ̀ ẹlẹ̀ sọ̀rọ̀ láti mọ̀ ẹ̀là sọ́ọ̀mù ọmọ rẹ̀ wá ń sọ fún yín pé kí wàá lóde ó ní kò sówó ni wá ní kò sówó dádì mi kí ló ẹ̀yin lóye kẹ́ tó máa ń sọ bá ọlọ́run ni ó sówó tẹ́ bá fẹ́ lọ á jẹ́ lọ bẹ́ẹ̀ ṣe dọ̀rùn nígbà bá ti bọ́ sọ́nà ọlọ́run bọ́ ọmọ bẹ́ẹ̀ ṣe dọ̀rùn bàbá rẹ̀ ní kété mi bá bọ́ sọ́nà tí mo ní mo mọ bí ń ṣe dán ẹ̀yin tí mo fẹ́ fi sílẹ̀ ní kílẹ̀ mà jẹ́ ọmọ yìí wá ń fún bàbá rẹ̀ ọmọ kékeré ọmọ kékeré ọ̀dọ́ ọmọbìnrin ọmọ obìnrin ní kéke ó ní ṣé gbàtẹ́ ẹ̀ fún ẹ̀ ó ní ṣe alihanta rọ́ọ̀sìkò àwọn ákè lórí ìzùkè ẹgbọ́n bèrè tó bàbá ó ní ṣe bàbá mi ṣé ló ń ṣe àsìkì ni àbí náà ń àsìkì ṣe ah, bàbá ni mò ń jẹ nínú àsìkì ṣe ni rí láhàwọ́lá wàlá kò wọ́tọ̀ ẹ̀lá ìjà wà náà orí àwọn ọmọ wa àwẹ̀ ló lọ yìí ìjà bá a ṣe gbìyànjú bí wọ́n ṣe ń gbàwẹ̀ tá à ń jí wọn jẹ sàárì tá à ń jí wọn ká sámú ìjà àmójútó wọn pẹ̀lẹ́ sí náà lẹ́yìn àwẹ̀ ee ṣáàtì mo bá sọ fún ọmọ yẹn ní kí a bí ìwọ lọ ń sọ báyìí ìyá yín wá ń kọ́ sọ̀rọ̀ pé ìyá yín ó gbàrú ẹ̀ kí n bá kùn lẹ́nu ìsẹ̀yìn àti ìyá yín ní òkú sọ̀rọ̀ pé ìyá yín ní ó gbà. onídàádi mi fi mi lẹ ẹ jẹ́ n lọ mi sọ̀rọ̀ ọmọ ọmọ kékeré ṣùgbọ́n ọmọ tí wọ́n ti fọlọ́wọ́n bá mà tí wọ́n ti fọlọ́wọ́n bá rè tí wọ́n ti fi bọ́ irú ọmọ bẹ́ẹ̀ ò ní pò bì irú ọmọ bẹ́ẹ̀ ò ní sọ̀sọ́kúsọ bèbì irú ọmọ bẹ́ẹ̀ ò ní sọ fóbi rẹ̀ pé wọ́n nà ee lọ́ba lọ́ba ya rẹ̀ ìyá ọ̀fẹ́ gbà ọmọ yìí convince ẹ̀ yìí pé ah, ẹbẹ̀ yìí náà lẹ́kọ́ alẹ́kọ̀ọ́ pọ́lọ̀ ní sàásìkì ní pé kì í ṣe èèyàn ṣé tí bàbá wa bá ti wá lọ hajj sọ́lọ́n tí wọ́n ń ṣe òwádìí sí ń bẹ̀ mọ́ ó ní ni gbogbo wọn bá gbà àwọn ẹ̀gbọ́n rẹ̀ gbà àwọn àbúrò rẹ̀ gbà gbogbo wọn tí wọn jọ wà ní gbogbo wọn gbà fọmọ yìí. bàbá wọn bá gbéra ṣèǹkẹ́ ńgbà náà sì ní ìrìn àjò ní hajj kìí ṣe ìrìn àjò kékeré ó kéré jù alọ́ àtàbọ̀ yóò lò bí oṣù mẹ́ta. ẹnu wọn bá nǹkan tó ní lọ́wọ́ tí òjò tí wọn jẹ́ fọ́sẹ̀ kan òun ló kó bí bàbá wọn ṣe bọ́ ta ọmọbìnrin ọmọ kékeré wá sàlùwàlà ìyẹn náà fi làfọlọ́ kírun kò sí lẹ́gbẹ̀ẹ́ ọwọ́ àbọ̀ṣẹ́kọ̀ọ́ lè wà ń bẹ̀ lọ́n kéré ọlọ́run bàbá wa ní lọ yìí kò ní nǹkan tí ó gbé dán dèpòdèpò tí ó gbé wálé ó sì fẹ́ ṣe hajj ọdún hajj ọdún ìrẹ́ ọlọ́mọdé omi ìṣe o ìwọ lọ́ba alágbára o èmi náà bẹ ní ẹni tí mo kì láyà ṣùgbọ́n mo ìwọ lọ ń bọ̀ wá nígbà tí ń bẹ́ ń lé o ìdí ọlọ́mọ fi wá lẹ̀ láìpọ̀ lẹ́yìn bàbá wa la hawla wala quwwata illa billah bàbá wa ń lọ ó wá tẹ̀lé àwọn kọ́fìlà kan àwọn tí wọ́n ń sìn àjò lọ tí wọ́n pọ̀ nígbà náà wọ́n máa ń lọ ní jàmá jàmá ni ó wá tẹ̀lé àwọn kan lẹ́yìn sàn ti kú bọ́ kú bọ́ tẹ̀lé wọn lẹ́yìn ẹni tó ní náà ní jẹ ibi tí ni ìṣẹ̀lẹ̀ ńlá tó ṣẹlẹ̀ ní àkèké bá san táǹsẹ̀kọ̀ ló bá san jẹ. ìgbà táǹsẹ̀kọ̀ sọ wàhálà wa dé gbogbo nǹkan tí àròpọ̀ àwọn lè fi tọ́jú ẹ̀ kò gbádùn kò sì sí dókítà nù wọn. ilé òṣìṣẹ́ padà sí mọ́ wọ́n ti rìn jìnnà. ẹni wá wà lẹ́sẹ̀ kan ayé ẹsẹ̀ kan ọ̀run ẹnìkan wá dá wọn sí wípé ah, ẹnìkan ń bẹ nínú wa ti ń tẹ̀lé alẹ́ yìí bí ò tiẹ̀ bá wa kú ṣùgbọ́n ó do àfa ó jẹ́ ẹni ọlọ́run ẹ̀ ṣe já pé kó ṣàdúrà bóyá lọ́n lè ní tí àdúrà wa kó gbà látọ̀dọ̀ rẹ̀ ní bá lọ bá Hátìmù ìgbà tí wọ́n lọ bá Hátìmù ẹ̀rẹ́ asọ́mù ní wọ́n bá gbé ẹni wá ìgbà tí wọ́n gbé ẹni wá bí Hátìmù ṣe ṣàdúrà fún báyìí wà lọ́ọ̀lọ́run fún lálàáfíà bí ìgbà tí nǹkan tó ṣe ni. àìsàn ipò mẹ́lẹ̀ kan náà ah, ẹni ẹ wá wọn pé ẹyin ọlọ́run ọba ń bẹ lóòótọ́ ó ní níbo ni wọ́n ti wá ọlọ́run àlú báyìí lọ́nà owó tó fi padà sílé ní tó máa jẹ àti gbogbo àti tó fẹ́ràn nǹkan fẹ́ bì rẹ̀ ó ti wà lọ́rùn mi mi nígbè lọ́lọ́n kọ́kọ́ gbàdúrà àti mọ̀ alọ́lọ́run la lágbára òun ló lè ṣe gbogbo nǹkan ẹja káwọn ọmọ wa lẹ́kọ̀ọ́ àdúrà ọmọ sì ń gbà lórí bàbá ẹja wọn tọ́lọ́ wọn bá ṣe fún wọn nílé àmì irú ìlú yẹn ó wá jáde ó ní kíní kan tó máa pè ní tàfàkójò ká máa wo àwálò àwọn tí wọ́n bá ń bẹ nínú ìlú ó wá jáde bí jáde ń kirikiri lọ́sàn-án gan lògbé bá ń gbé àmì àmírù ìlú ló bá sọ fáwọn ọmọ ẹlẹ́yìn rẹ̀ pé sáré bangẹ́ẹ̀tì omi sáré bangẹ́ẹ̀tì omi wọ́n bá wọnú ilé kan lọ wọ́n lọ béèrè omi níbẹ̀ ìgbà tí wọ́n lọ béèrè omi tá ló fẹ́ mú mi wọlé àmírù ní ṣe wọ́n bá ìyàwó bá sáré pípẹ́ ó tún abọ́ yẹn tó ṣe dáadáa ó bomi tó da omi tó tutù ní bá lọ bí fámìlì bó ṣe mú mi tára rẹ̀ balẹ̀ oníbulẹ̀ tí wọ́n ń rómi omi eléyìí dá púpọ̀ wọ́n ní ilé ibi ìgbà tí wọ́n wọlé ni ó ní hátìmù ọkùnrin dáadáa wọ́n níbẹ̀ ni ó ah wọ́n lọ hajj kí ló wá fi ilẹ̀ ah bí àmì ìrù yìí bó ṣe tọ́ ọba kù gbogbo góòjì tí ń bẹ lápò rẹ̀ ó kó lẹ̀ ó wá sọ fún gbogbo àwọn tó tẹ̀lé lẹ́yìn ó ní ẹni tó wá fẹ́ràn mi nínú yín gbogbo tó bá ní lọ́wọ́ kọ́ ọmọkọ fún gbogbo fámìlì kí á tí mò ń tó di gbogbo ẹbí rẹ̀ sì dolówó. ọlọ́wọ́n bá ní máa gbàdúrà ẹja kọ́ àwọn ọmọ wa dáadáa àdúrà àwọn lórí wa yóò gbà ẹ dákun ọjọ́ ti lọ máa lọ́wọ́ ẹni ó ṣe nígbàwó ètò yẹn rúṣin ọlọ́wọ́n bá kan láti lu ẹ̀dẹ́ ni ẹni tí ń bá yín